Hello, my brothers and sisters. Good morning, good afternoon, good evening, wherever you are coming from. If today is your first time come across my video, don't forget to subscribe. Hit the notification so that anytime, any day I go live or I post video, you will be the first to see. Yes, my brothers and sisters, I don't come again. Waiting I take come now these two couple when it be say then they talk. May only God know what they, they talk. but wetin dem dey talk no mean no pass say na their marriage na im dey collapse so whether na dis man na im dey marry the woman o oh, or na dis woman born her wife i no really know una know say i no dey hear yoruba that is why i let una know say all nigeria we are the same people the yoruba no dey marry good wife I, the whole tribe na all of us we they always get problem for marriages that is why i know they talk not be only one tribe Oh go come out dey say na benin not be benin all of us na the same we are nigeria na only hausa dey different because we no dey hear from dem all of the, all of us as nigeria we are the same people so one thing only thing wey dey happen when e be say this yoruba people own we no dey hear am because they dey use only their language dey do everything wey they dey do na their language so na this one don cry come out now na only person wey dey understand this language na im go let me know wetin dey happen on the comment section thank you so much guys i come in peace èmi rèé ó ti tó gẹ́ ayọ̀ ṣó máa tọ́jú tí mo ti ń bá bọ̀ pẹ̀lú ẹ ṣó máa tọ́jú tí mo ti ń bá bọ̀ ṣó máa tọ́jú tí mo ti ń dùbọ̀ tí mo ti ń ṣe gbogbo ẹ̀ bọ̀ ṣó ó ti tó gẹ́gẹ́ báyìí ayọ̀ please torí ọlọ́run ó ti tó gẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ kó jẹ́ ṣe tèmi lọ́tọ̀ bọ̀ ẹ má try láti bà tèmi jẹ́ láti sọ pé fẹ́ bà wé mi jẹ́ tẹ bá lẹ fẹ́ bà wé mi jẹ́ nǹkan máa ṣẹlẹ̀ ṣọgbẹ́ nǹkan tí mò ń sọ all right mo ti fún ẹ ní kọ́kọ́rọ́ okay wá ṣe kí ni ó dà mò ń gbọ́ mò ń gbọ́ mo ní pọ́ǹsì anything ẹni tí tó wá bẹ̀ sọ máa sọ báyìí mò ń gbọ́ mò ń gbọ́ ẹ. Hmm. mi ò lè pọ́ǹsì anything mi ò wà yìí mo serious pẹ̀lú ẹ ní ní ọdún yìí mo ti sọ fún ẹ tí wọn pé mo ń wọ̀nù ẹ mo ń wọ̀nù ẹ òun ọ̀nà ẹ tí mọ́mí ẹ dẹ̀ tún fi lọ sórú nǹkan bẹ́ẹ̀ láàárọ̀ wáyé tí mọ́mí ẹ ní kémi máa ká àwọn ọmọ tèmi bí tájọ bí mo wá ní kí ni reason ìwọ sọ fún mi pé mọ́mí ẹ nítorí pé mi ò wọlé wá ká àwọn wúṣì láti wá wálé kí wọn ẹ̀bí lè níwọ̀ kí ya tèmi rí jọ ṣé ìwọ ti mú fóònù kó pe mọ sí mi kó kí wọn how many times you call your mom my mom oh let's forget about this i'm going oh listen cause this is not about us what you are watching or what Ayo. àtijọ́ sinra débi tẹ́rò ti lè bára wa bọ̀ ẹ má jẹ́ ká bà tara wa jẹ́ nílùú yìí ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe ọmọ mẹ́ta ló jọ wà láàárín wa ṣé o gẹ́ nǹkan tí mò ń sọ àtijọ́ bímọ mẹ́ta fúnra wa so everything wà okay màá máa dá sí táwọn ọmọ mi ò ní láti gbé inú ilé mọ́ mi à ní láti jọjọ́ kan àtìyàwó ṣé o ti gbọ́ o máa dúró tí mo ti ń jagun ìbọ̀ ṣé máa tún rọdún ọdún tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ bọ̀ nísùúrù yìí náà ló máa ń sọ nísùúrù yìí ló máa ń sọ tí ọlọ́pàá fi wá mú mi inú ilé yìí nísùúrù yìí ló máa ń sọ tó fi rán mi ìwé gbọ́ngàn fún rẹ tó rán mi lọ sí kóòtù ṣé ọ̀rẹ́ máa ń lọ kóòtù kan tó kán dé kán tó ṣọ̀rẹ́ nísùúrù yìí náà ló máa ń sọ ṣùgbọ́n pé oyún Samson àti àti ṣe àti ṣe DNA test up till now ọ̀tẹ̀ yìí la máa ṣe DNA test Samson Ayọ̀dèjì òótọ́ mo ń bẹ̀ sọ gbọ́ mi ọ̀tẹ̀ yìí la máa ṣe DNA test Samson tẹ́ ń pè ní Samson Owóyọmí I really want to know because mo wà ń bẹ́ẹ̀ ìjọ tẹ́ sọ fún nọ́ọ̀sì pé èmi kan ni dádì ẹ̀ ṣùgbọ́n ayọ̀ ó ti tó gẹ́ báyìí èyí tẹ́ ṣe inú ìrìn àjò ayé mi ẹ ṣe gan ìyá kan ló bẹ́ẹ̀ mi náà ṣùgbọ́n ayọ̀ ó tó. ó sùúrù náà